bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run ń gbé inú yín ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí Kristi òun kò sí nínú ẹni tirẹ̀ bí Kristi bá sì wà nínú yín ara jẹ́ òkú nítorí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀mí jẹ́ ìyè nítorí òdodo ṣùgbọ́n bí ẹ̀mí ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín ẹni tí ó jí Kristi Jésù dìde kúrò nínú òkú yóò fi ẹ̀mí rẹ̀ tí ń gbé inú yín sọ ara kíkú yín di ààyè pẹ̀lú. ǹjẹ́ nítorí náà ará ajigbèsè ni àwa kì í ṣe ara ni a jẹ ní gbèsè tí a ó fi máa wà nípa ti ara nítorí bí ẹ̀yin bá wà ní ti ara ẹ̀yin ò kú ṣùgbọ́n nípa ẹ̀mí bí ẹ̀yin bá ń pa iṣẹ́ ti ara run ẹ̀yin ó yè nítorí iye àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá àwọn ní í ṣe ọmọ Ọlọ́run nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́ ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké pé hábà bàbá ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run ni àwa í ṣe bí àwa bá sì jẹ́ ọmọ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 nítorí a ta eré ẹ̀dá ba fún asán kì í ṣe ìfẹ́ rẹ̀ ṣùgbọ́n nítorí ẹni tí ó tẹ orí rẹ̀ ba ní ìrètí nítorí a ó sọ ẹ̀dá tìkálà rẹ̀ di òmìnira kúrò nínú ẹrú ìdìbàjẹ́ sí òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run nítorí àwa mọ̀ pé gbogbo ẹ̀dá ni ó jùmọ̀ kérora tí ó sì ń rọbí pọ̀ títí di ìsinsìnyí kì í sì í ṣe àwọn nìkan ṣùgbọ́n àwa tìkára wa pẹ̀lú tí ó ní àkọ́sọ ẹ̀mí àní àwa tìkára wa ń kérora nínú ara wa àwa ń dúró de ìsọdọmọ àní ìdáǹdè ara wa nítorí ìrètí ni a fi gbà wá là ṣùgbọ́n ìrètí tí a bá rí kì í ṣe ìrètí nítorí ta ni ń retí ohun tí ó bá rí ṣùgbọ́n bí a bá ń retí èyí tí àwa kò rí ǹjẹ́ àwa ń fi sùúrù dúró dè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 bí ọlọ́run bá wà fún wa ta ni yóò kọ ojú ìjà sí wa ẹni tí kò dá ọmọ òun tìkára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò á ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ta ni yóò á ka ohunkóhun sí ọrùn àwọn àyànfẹ́ ọlọ́run ìhà ṣe ọlọ́run tí ń dáre ta ni ẹni tí ń dẹ́bi ìhà ṣe Kristi Jésù tí ó kú kí a sá àkúkú wípé tí a ti jí dìde kúrò nínú òkú ẹni tí ó sì wà ní ọwọ́ ọ̀tún ọlọ́run tí ó sì ń bẹ̀bẹ̀ fún wa ta ni yóò ha yà wá kúrò nínú ìfẹ́ Kristi ìpọ́njú ni tàbí wàhálà tàbí inúnibíni tàbí ìyàn tàbí ìhòhò tàbí ewu tàbí idà gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé